ọlọ́run tó ní ilẹ̀ wá la ilẹ̀ wa kọjá la ilẹ̀ wa kọjá káyé wa kò níyanjú la ilẹ̀ wa kọjá káyé wa kò nítumọ̀ ọlọ́run tó nílẹ̀ wá la ilẹ̀ wa kọjá àdúrà yìí pé ọjọ́ mẹ́ta lónìí olúwa a bẹ̀ ọ́ ohun tá à ń tẹnumọ́ ni wípé àwa ò fẹ́ ogun àtẹ̀yìnjà gbogbo alábọ̀dé àwa ò fẹ́ wọn nílẹ̀ wa ìdíwọ́ nílẹ̀ wa olúwa àwa ò fẹ́ wọn ogun amúnisìn nídìí ẹrù ẹni olúwa ṣe fún wa ilẹ̀ gbọ́rọ̀ olúwa ilẹ̀ gbọ́rọ̀ olúwa ilẹ̀ gbọ́rọ̀ olúwa gbogbo ẹ̀dá tó tẹ̀lé wa dé orí ilẹ̀ wa tó lóun máa padà wá kó wa lẹ́rú gbogbo ẹ̀dá tó mú ogun tó dìtẹ̀ ogun tó gbèrú ogun nípa wa tó dẹ̀ ń tẹ ilẹ̀ wa ilẹ̀ a pè ọ́ lónìí lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun níwájú wọn gbè wá níjà gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé èmi ń sọ mo tún tẹnumọ́ o èmi ò lólódì lẹ́nìkan i'm using this as a point of contact fún gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ wà lọ́fíìsì àbẹ̀ wà nínú mọ́tò àbí ibi tẹ́ ẹ wà inú ac tàbẹ́yìn tẹ́ ẹ wà lọ́jà tẹ́ ò lè ráàyè bu yẹ̀pẹ̀ ṣùgbọ́n tẹ́ ń wo program yìí àtàwọn tí ò ráàyè rí program yìí ṣùgbọ́n tí wọ́n máa padà rí lẹ́tà tàbáwọn tó wà lọ́jà lọ́wọ́lọ́wọ́ gbogbo ọmọ yorùbá bíbélì ní kíyèsí erùpẹ̀ ní ìwọ ìwọ yóò padà dé erùpẹ̀ ṣùgbọ́n a fi àsìkò yìí gbàdúrà káwa ó tó padà dé erùpẹ̀ elédùnmarè á bẹ̀ ọ́ gbogbo ọ̀tá tó fẹ́ ká máa lálẹ̀ gbogbo ọ̀tá gbogbo ẹ̀dá tó sọ pé a ò ní lálẹ̀ gbogbo ẹ̀dá tó sọ wípé ká mọ̀ ṣe ká sapá bó tilẹ̀ òǹkà wá gbìyànjú tó láyé wípé ká máa ṣerú àwọn ẹrú jákèjádò àgbáyé olúwa ó sọ̀rọ̀ ó ní wọn yóò tú àwọn ọmọ ìsírẹ́lì ká ó ní tó bá tó àsìkò ìwọ yóò sì kó wọn jọ àsìkò ìkójọpọ̀ ìsírẹ́lì wa rèé nílẹ̀ yorùbá olúwa ọlọ́run àmì mímọ́ agbáládùá olúwa jẹ́wọ́ ara rẹ olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ ọ̀rọ̀ rẹ la tẹ̀lé o ọ̀rọ̀ rẹ la tẹ̀lé o ọ̀rọ̀ rẹ la tẹ̀lé o wọ́n ló mọ bó ti fẹ́ ṣe o ó ní pé kí pétérù ti ọkọ̀ ojú omi sí ibú ó ti sí ibú ó ju àwọn ó sì kó àkópọ̀ ẹja Èlíṣà sọ fún Námánì ó ní wẹ̀ nínú omi lẹ́ẹ̀méje bíbélì wípé ìgbà tó wẹ̀ lẹ́lẹ́keje kò sọ wípé nígbà tó wẹ̀ lẹ́ẹ̀kẹfà bíbélì sọ wípé ìgbà tó wẹ̀ lẹ́ẹ̀keje ara rẹ̀ mọ́ ìjà agbára rẹ̀ kò tó nǹkan má rẹ̀wẹ̀sì ọmọ ọlọ́run gbọ́ ìjádùn àgbáyé mo gbà á àdúrà wa yóò ní já sásán o a gbàdúrà lónìí ogun àtẹ̀yìnjà kó wọlẹ̀ gbogbo ẹni tó lóun ó fi ipò àti agbára jùlọ òun ó fi ní wa lára nílẹ̀ yorùbá olùgbàlà fi ipò tó wà fi gbé ṣubú gbogbo ẹni tó fi àlàáfíà fún wa nílẹ̀ yorùbá olúwa lé àlàáfíà fún wọn ọ̀nà tí ọlọ́run yóò gbà ń pariwo fẹ́ lò ní àwọn tó àwọn tájọ ń pariwo ìtẹ̀síwájú ilẹ̀ yorùbá ló fẹ́ lò ní tàbẹ̀tọ́lẹ̀ ló fẹ́ lò ní látòrí títí kan bàbá ọbásanjọ́ anybody ló lè lò bàbá tinubu anybody ló lè lò ibà gani adams anybody ló lè lò bàbá májàsọ́lá Sunday Igboho ṣá anybody ló lè lu ọlọ́run ìwò lẹ́ni kò sẹ́ni tó lè lò màmá onítìrí Abíọ́lá kò sẹ́ni tó lè lò olùgbàlà mo gbà ládùúgbà ní wákàtí àtiwọ̀ àti gbogbo àwọn mídíà yálà àwọn tó rẹ̀wẹ̀sì tàbí àwọn tó ṣùwà lójú iṣẹ́ bẹ́ẹ̀ látòrí alàgbà Kóìkì dórí àwa tá a kéré jù yìí láàrin wọn ogun ọlọ́run o ìrẹ̀wẹ̀sì má jẹ́ ó wa ọfà ayé má jẹ́ ó wa gbogbo ibi tó kù wá kù tí olúwa ṣe àtúntò abẹ́ ọ elédùnmarè ọba tí ń fi àánú fi ẹ̀ṣẹ̀ jí ni abẹ́ ọ ní onírúurú àtàwọn bá ti ṣe tán tí aronú pò àdàtà sì tẹ́rí ọkàn wa bá olálàánú ni wọ́n yóò sì gbóhùn àdúrà olúwa yóò gbóhùn àdúrà wa bàbá gbóhùn àdúrà wa bàbá gbóhùn ẹ̀bẹ̀ wa gbogbo ibi tó ti máa fàdúrà ṣàdúrà iyẹ̀pẹ̀ ṣàdúrà fúnlẹ̀ yorùbá lónìí àrùn jealous, o angelus jealous, angelus dominus angelus jealous, angelus dominus angelus jealous, angelus dominus angelus jealous, angelus dominus Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, Angelus Dominus, ẹ̀yin áńgẹ́lì tẹ́ pọ̀ nípa àti agbára, àrùn ẹ̀yin níṣẹ́, ẹ máa báṣẹ́ lọ, ẹ má jẹ́ ó sú wa, ẹ má jẹ́ ó sú yín, títí táwọn fi ṣàṣeyọrí, ogun ọlọ́run o, ẹ máa gba ògo lọ, ẹ máa gba ògo lọ, ẹ máa gba ògo lọ ẹni ọlọ́run pe, lọ ọlọ́run yan ẹni ọlọ́run yan ló ṣe lógo ṣe wá lógo torí pé wọ́n lò yàn wá ṣe wá lógo torí pé wọ́n lò yàn wá o gbọ́ àdúrà gbà elédùmarè lórúkọ jésù kristi olúwa àti ògbàlagbà àdúrà àmín àmín àmín lórúkọ jésù kristi méje méje fáwọn obìnrin mẹ́sàn-án torí àwọn ọkùnrin one two three go hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Osana, Osana, Osana, Osana, Osana, Osana, Osana. Iye, iye, iye, iye, iye, iye, iye. Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo. Ìyẹn fún àwọn obìnrin o, ẹ̀yin yá wa. Nísìnyí tá àwọn ọkùnrin lókàn mẹ́sàn-án mẹ́sàn-án mẹ́sàn-án. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Osana, Osana, Osana, Osana, Osana, Osana, Osana, Osana, Osana, Osana, Osana iye iye iye iye iye iye iye iye iye iye àti iye ògo Ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ògo ní fẹlẹdùmarè gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ní à ń jíṣẹ́ fún màmú ní tìrí ibi tó yẹ yín mọ́ nìyẹn o èmi ò ṣiṣẹ́ fún màmú ní tìrí o ẹlẹ́dàá mi ni mò ń ṣiṣẹ́ fún o ẹni tó rán mi níṣẹ́ ni mò ń ṣiṣẹ́ fún o mo dẹ̀ ń sáré àṣepọ̀ gbogbo ọdẹ ilẹ̀ yorùbá gbogbo ọdẹ ilẹ̀ yorùbá gbogbo ọdẹ ilẹ̀ yorùbá ẹ má dẹ̀ gbàgbé agbára mẹ́ta ló máa ń dìlú mú agbára òṣèlú politics agbára àwọn ọ̀mọ̀wé education àti agbára àwọn jagunjagun àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó dẹ̀ wà níwájú là ń gbàdúrà fún lábẹ́ wọn division tó wà lóríṣiríṣi tó ní kálukú lè ṣe bó ti tó bàbá ṣe rán òfurufú ó gba ọ̀pọ̀lọpọ̀ láàrin àwọn ẹ̀yẹ tí wọn ò dira wọn lọ́wọ́ àti bàbá Ìbàgàní àti bàbá Májàsọ́lá àti màmú Onítìrí gbogbo wọn pátápátá lèmi ṣàdúrà fún gbogbo ọmọ Yorùbá nípò olórí nípò aláṣẹ títí kan Ọbásanjọ́ títí kan bàbá Tinubu gbogbo wọn lèmi ṣàdúrà fún èmi ò lọ́rẹ̀ẹ́ mi ò dẹ̀ lọ́ta gbogbo olórí tọ́lọ́run lè lò tó wà lọ́nà tọ́lọ́n lè lò lèmi ṣàdúrà fún àti Koiki Media o àti ṣóyẹ kórí bẹ́ẹ̀ o àti yèyé dára o àti tẹ́ni ológo o just name them gbogbo wọn lèmi ṣàdúrà fún mi ò lọ́ta o mo ti sọ ẹ má ké mi pọ̀ iṣẹ́ ta rán ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bó bá ṣe rán ẹ jẹ́ tiẹ̀ fìmílẹ̀ pẹ̀lú tèmi tẹ́ni tó rán mi ò bá ti complain ṣe tiẹ̀ níwọ̀nba o a padà ríra. She, thank you for your time.